ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín láàárọ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn bàbá bímọ máa wò a sì máa ṣe kinní yẹn lórí program kí ẹ̀yin ọkùnrin tẹ jẹ́ abímọ máa wò yálà tẹ́tí fi ìwà yín ti ìyàwó yín síta bíi pé wọ́n ti di single parent àbí tí wọ́n sì ń gbé lábẹ́ yín àmọ́ a sì máa ṣe ṣóò yẹn táwọn èèyàn máa pè wọlé tẹ máa gbọ́ inú àwọn obìnrin sí yín pọ̀ tí mo fẹ́ sọ so, fún àwọn fún àwọn obìnrin láàárọ̀ èyí tó bá ti ní àwọn bàbá àbí àwọn ọkùnrin àbímọ máa wò tó ti ní wọn ní ọkọ tẹpẹdẹjọ ń gbélé àbí tẹdẹjọ wà pẹ̀lú àwọn ọmọ ìwọ obìnrin ń láti ṣọ́ra dáadáa o dẹ̀ ní láti kún fún àdúrà nítorí pé gbogbo àwọn gbogbo àwọn abímọ máa wò tó jẹ́ bàbá wọn ò fẹ́ kó jèrè ọmọ wọ́n mọ̀ wípé ayé àwọn ti bàjẹ́ wọ́n mọ̀ wípé àwọn ti ṣìṣe wọ́n wá wá máa wá ẹni àbí obìnrin tí wọ́n jọ máa jọ lọlẹ̀ papọ̀ wọ́n á fẹ́ fún àwọn ọmọ tó jìyà tọ́ tó dátọ́ wọ́n á fẹ́ fún wọn ní impression ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n lè fún wọn ní impression wípé ìwọ ló jẹ́ káwọn dá sí ọ̀rọ̀ wọn ìwọ ló ń sá ìwọ ló ìwọ ló ló sá láti wà mọ́yà so ìwọ obìnrin tó bá ti ní bàbá abímọ máa wò tó lọ́kọ abímọ máa wò òun láti kún fàdúrà gidi òun láti máa ṣe àdúrà fáwọn ọmọ ẹ̀ kí wàhálà ẹ kó má bàa já sásán kó má bàa kú ṣáájú àìpé kó bá lè jẹun ọmọ ó dẹ̀ láti wà very very strong and decisive. àwọn ọkùnrin tó bá jẹ́ abímọ má wò wọn ò kí ń rí nǹkan tó da nínú ìwọ obìnrin gbogbo èrò wọn àti ọkàn wọn ni láti ba ìgbésí ayé ẹ jẹ́ níwájú àwọn ọmọ gbogbo èrò wọn àti ọkàn wọn ni láti jẹ́ kí relationship àti ìwọ àti àwọn ọmọ kó bàjẹ́ gbogbo èrò wọn àti àwọn ọmọ gbogbo èrò wọn níwájú àwọn ọmọ ni pé láti jẹ́ kí àwọn ọmọ yẹn kan rí ẹ gẹ́gẹ́ bí ìyá burúkú lára àwọn tactics tó ń lò ní wípé wọn tó bá ní access àwọn ọmọ ẹ wọn máa bà ẹ́ jẹ́ fún àwọn ọmọ tó bá ní access àwọn ọmọ ẹ gbogbo nǹkan tí ìwọ àti tí àwọn àti ìwọ bá jọ sọ wọn á record ẹ wọn á gbé fún àwọn ọmọ ẹ wọn á bà ẹ́ jẹ́ fáwọn ọmọ ẹ wọn á bú ẹ fáwọn ọmọ ẹ wọn á máa pe àwọn ọmọ ẹ lẹ́yìn wọn á máa sọ̀rọ̀ ẹ bláì dá fún àwọn ọmọ ẹ lẹ́yìn wọn á máa pè é ní ìyà burúkú fún àwọn ọmọ lẹ́yìn wọ́n á fẹ́ manipulate ọpọlọ àwọn ọmọ wọ́n á fẹ́ kí àwọn ọmọ rí ẹ wípé ìwọ ni èèyàn burúkú tó bá jẹ́ èyí tí ẹjọ́ ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n máa wá ń kí àwọn ọmọ ẹni access tó bá ní sórí àwọn ọmọ wọ́n á tún fẹ́ máa fi àráàsì wọ tó jẹ́ ìyàwó ẹni access tó bá ní pé kí wọ́n fẹ́ rí àwọn ọmọ wá rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn bàbá wí bímọ máa wò yìí tó bá sọ wípé ẹ fẹ́ lọ kó àwọn ọmọ ẹ fẹ́ pàdé ní ìtì wọ́n máa ń kọ̀ wọ́n á ní inú ilé tó ti ń ta àwọn ọmọ bó tilẹ̀ jẹ́ pé òun gbé wọ́n á máa bẹ̀bẹ̀ pé àwọn fẹ́ máa wá sínú ilé yẹn kì í ṣe pé bí wọ́n fẹ́ wá àwọn ọmọ nìkan wọ́n fẹ́ wá wo ojú ilẹ̀ wọ́n fẹ́ wá ṣọ́ ẹ wọ́n fẹ́ wá mọ ibi tó máa ti fi ọ̀nà ti ba ìgbésí ayé ẹ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn tiẹ̀ máa ń lọ extra mile wọ́n á lọ ṣègùn láti kọ ẹ̀yìn àwọn ọmọ ẹ sí ẹ àwọn bàbá bímọ má wò yìí any access tán bá ti ní sí àwọn ọmọ wọn kò ṣe pé àwọn ọmọ yẹn nìkan náà wá rí gbogbo bọ́n ṣe máa ba ayé ẹ jẹ́ lójú àwọn ọmọ gbogbo bọ́n ṣe máa sọ̀rọ̀ bọ́n ṣe máa fi ọ̀rọ̀ ìbàjẹ́ ìmí àti ẹ̀tún ṣògùn tẹ́ pé ìgbà tó gbogbo ìgbà tó bá ti ń rí àwọn ọmọ yẹn báyìí wá rí pé ìwà àwọn ọmọ yẹn máa máa yàtọ̀ sí ẹ lára àwọn tactics tó máa ń lò ní wípé tó bá wá rí àwọn ọmọ lẹ́yìn ẹ̀ bóyá wọ́n ní access àwọn ọmọ yẹn àwọn nǹkan tí wọn ò rà fún àwọn ọmọ nígbà tẹ́jọ gbé pọ̀ àwọn nǹkan tí ìwọ kọ̀ pé àwọn ọmọ yẹn ò lè ní access yálà bí abí discipline mo fi ń discipline àwọn ọmọ yẹn àwọn nǹkan yẹn ni àbàbá yẹn máa máa jẹ́ káwọn ọmọ yẹn ní access láti make ìwọ feel like òyàn burúkú lójú àwọn ọmọ yẹn even tẹ́ bá jọ ń gbé àwọn àwọn bàbá bímọ máa wò yìí àwọn nǹkan tí ìwọ obìnrin sọ pé àwọn ọmọ yẹn ò fẹ́ kán ní access sí nítorí pé bí o fi ń discipline wọn àwọn nǹkan yẹn ni àwọn bàbá bímọ máa wò ìmọ̀ máa jẹ́ kí àwọn ọmọ yẹn ní access kò sí nǹkan méjì láti run ẹ down láti make ẹ feel bí èèyàn burúkú lójú àwọn ọmọ yẹn ni kò sí wípé bóyá wọ́n nífẹ̀ẹ́ àwọn ọmọ yẹn gbogbo nǹkan tó máa jẹ́ kí àwọn ọmọ yẹn máa rí ìwọ ìyá bí èèyàn burúkú gbogbo nǹkan tó máa jẹ́ kí àwọn ọmọ yẹn máa rí pé ó ní ẹ́ lára jù gbogbo nǹkan tó máa jẹ́ kí àwọn ọmọ yẹn máa rí pé ìwọ ìwọ ló dá pé ìwọ gọgọ ló ń fún bàbá ìwọ gọgọ ló ń fún àwọn ní problem ìwọ gọgọ ló jẹ́ káwọn wà far away from àwọn ọmọ wọn gbogbo ẹ̀ ni àwọn bàbá bímọ máa wò gbogbo ẹ̀ ni wọ́n máa máa ṣe fún ẹ gbogbo ẹ̀ náà wọ́n máa ṣe lójú àwọn ọmọ ẹ ìmíì gbogbo orúkọ tó jẹ́ gbogbo nǹkan tó jẹ́ gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kí àwọn ọmọ yẹn tó dàgbà tí wọn ò mọ̀ gan àwọn bàbá bímọ má wòye wọ́n máa mú wá sí etí ìgbà àwọn ọmọ yẹn wọ́n máa mú wá sí kò dẹ̀ sí nǹkan tó fẹ́ achieve wọ́n fẹ́ ba relation wọ́n ti rí pé ayé àwọn ti bàjẹ́ wọ́n ti rí pé àwọn ọmọ yẹn ti ń gbọ́n wọ́n ti ń rí yàtọ̀ láàrin ìyá àti bàbá wọ́n ti rí pé àwọn ọmọ yẹn ti rí pé ìwọ ló dúró ìwọ ló wà níbẹ̀ fáwọn nígbà tí àwọn ò nígbà táwọn jẹ́ aláìlera wọ́n ti mọ̀ wípé àwọn máa jìyà wọn lọ́jọ́ iwájú àwọn á fẹ́ fi ṣe kàkà kékú má jẹ sèse ká fi ṣàwàdà dùn wọ́n fẹ́ fi ṣe pé bí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo á máa pín nínú ẹ̀ wọ́n wá máa wá gbogbo ọ̀nà wọ́n máa wá gbogbo ọ̀nà wọ́n máa wá gbogbo ọ̀nà tó máa fi dàárín ìwà àti àwọn ọmọ tó jìyà tọ́ gbogbo ọ̀nà yẹn náà máa wá àwọn bàbá bímọ máa wò yìí tó bá ti nírú wọn ìwọ obìnrin òun láti lọ kún fàdúrà kí kí ayé kí wàhálà ẹ lórí àwọn ọmọ ẹ kó má bàa já sásán nítorí gbogbo nǹkan gbogbo ìrìn tí wọ́n máa máa rìn gbogbo ìrìn tí wọ́n máa máa rìn gbogbo ìrìn láti dà àárín ìwà àtàwọn ọmọ rú ni wọ́n máa máa rìn wọ́n á fẹ́ turn àwọn ọmọ yẹn against ẹ àwọn ọmọ tó tọ́ àwọn ọmọ tó dádì yàtọ̀ wọ́n á fẹ́ turn àwọn ọmọ yẹn against ẹ gbogbo ọ̀nà náà máa wá láti turn àwọn ọmọ yẹn against ẹ bọ́ bá ní access àwọn ọmọ yẹn láti wá máa kí àwọn ọmọ yẹn níta ọ̀rọ̀ tí wọ́n máa sọ àwọn messages tí wọ́n máa pass àwọn ọmọ yẹn àwọn nǹkan kan tí wọ́n máa sọ nígbà míì àwọn bàbá bímọ máa wò wọ́n á provoke ẹ láti sọ̀rọ̀ wọ́n á dẹ̀ máa record ẹ wọ́n á dẹ̀ gbé wọ́n á dẹ̀ send ẹ sáwọn ọmọ láti turn àwọn ọmọ yẹn against ẹ in wọ́n lè máa sọ̀rọ̀ ẹ lè jọ máa sọ̀rọ̀ àwọn ọmọ ìwọ tó mọ̀ tó jẹ́ pé òmò kan ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí ìyá wàá máa bá wàá máa wò pé ma máa wò pé bàbá bàbá wọn ni wàá dẹ̀ máa sọ̀rọ̀ àwọn ọmọ yẹn fún wọn wọ́n dẹ̀ máa rìkọ́ọ̀dẹ̀ wọ́n dẹ̀ gbé wọ́n dẹ̀ sẹ́ǹdẹ̀ sáwọn ọmọ ẹ̀ pé kán wo nǹkan tó ń lórí àwọn ọmọ ẹ̀ meanwhile ẹjọ́ ń jíròrò lórí àbúyá mi láìkì bí táyọ̀ ṣe ń wà táyọ̀ jáde lánàá ó wọlé lóru tó ìwọ tó bá ti ní àwọn bàbá adémọmáwò máa pa ẹnu ẹ mọ́ fúnra ara ẹni kó máa scold àwọn ọmọ ẹ fúnra ara ẹni kó máa bá àwọn ọmọ ẹ wí nítorí pé pàápàá ẹ̀yin tẹ́ bá ní ọmọ tó wà lábroad tí ẹ ń tẹ̀lé láwọn bàbá bímọ máa wò fúnra ara yín ni kẹ́ máa bá ọmọ yín wí kò ṣe gbogbo nǹkan lẹ́ máa expose àbí lẹ́ máa sọ fún bàbá wọn tó bá jẹ́ bàbá bímọ máa wò torí bàbá bímọ máa wò wọn wà responsible gbogbo ọ̀nà tó máa fi ràn yín down tẹ́ ẹ bá rojọ́ àwọn ọmọ yín fún wọn wọ́n á record ẹ̀ wọ́n á send ẹ̀ padà sáwọn ọmọ yín ẹ̀dẹ̀ mọ̀ pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ò fẹ́ irú ẹ̀ tí wọ́n ní pé tí àwọn bàbá yìí ní láti turn àwọn ọmọ yẹn against yín tí wọ́n tí bàbá yìí ní pé láti bà yín jẹ́ lójú àwọn ọmọ yín tí àwọn bàbá yìí ní wípé láti láti àràsì yín any access tí wọ́n bá ní láti wá wo àwọn ọmọ wọn máa ṣọ́ wọn lọ́wọ́ kò máa ṣọ́ wọn lẹ́sẹ̀ nítorí ọ̀rọ̀ tí wọ́n máa sọ fún àwọn ọmọ yẹn ọ̀rọ̀ tó jẹ́ pé nígbà míì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn bàbá yìí bá kúrò àwọn ọmọ yẹn á change sí yín nítorí pé wọ́n ti banú wọn jẹ́ nítorí pé wọ́n ti nítorí pé wọ́n ti wọ́n ti banú wọn jẹ́ against you nítorí pé wọ́n ti sọ̀rọ̀ àlùfàṣà ìmí àti ẹ̀ record á dẹ̀ send ẹ̀ sáwọn ọmọ ìmí á record ọ̀rọ̀ èébú To fe bú ẹ ọ̀rọ̀ tó fẹ́ sọ sí ẹ tó jẹ́ pé ó mọ̀ pé àwọn ọmọ yẹn ò mọ̀ bóyá òótọ́ bóyá ọ̀rọ̀ ni a wá sẹǹdẹ sí a sẹǹdẹ sí ẹ a sẹǹdì kọ́pì fáwọn ọmọ láti run ẹ down láti bà ẹ jẹ́ nítorí ẹ ló ńlá tó bá ti ní àwọn bàbá bímọ máa wò yìí o láti fáwọn ọmọ ẹ eni close marking mo yóò ní pé o láti wòrò mọ́ àwọn ọmọ o láti jẹ́ káwọn ọmọ ẹ ní free hand sí ẹ le lè bá ẹ sọ̀rọ̀ lóòrèkóòrè tó ra gbogbo nǹkan táwọn bàbá yìí bá ń sọ fún wọn wọn á lè máa sọ fún ẹ èyí tó bá jẹ́ òótọ́ wàá mọ bó ṣe máa gbé kalẹ̀ fún àwọn ọmọ ẹ èyí tó bá wa wàá dìbọ̀nkẹ̀ mo kàn fẹ́ kẹ́ ẹ gbogbo ẹ̀yin tẹ bá ní bàbá bímọ máa wò ìwò tá ń wo àparò yín ká fi dá láni gbogbo ẹ̀yin tẹ́ bá ní bàbá bímọ máa wò ẹ dúró lórí ẹsẹ̀ yín kẹ́ máa gbàdúrà kẹ́ máa ṣọ́nà nítorí pé àwọn bàbá bímọ máa wò yìí gbogbo nǹkan tí wọ́n máa máa gbìyànjú láti ṣe láti dà àárín ẹ̀yin àti àwọn ọmọ yín rú láti bà yín jẹ́ láti ràn yín dà níwájú àwọn ọmọ yín kí wàhálà yín kó lè papà já sásán kẹ́ ẹ lè má jèrè ọmọ nítorí wípé wọ́n rí wípé àwọn ti ṣe mistake àwọn ti ṣìṣe àwọn ti mess up wọ́n wá máa máa wá ẹni tó jọ máa go down together so ìwọ obìnrin pàápàá obìnrin tó bá burú àwọn bàbá bímọ máa wò wọ́n máa lo bíburú obìnrin against obìnrin níwájú àwọn ọmọ wọn tó bá jọ jẹ́ obìnrin tó burú tó jókòó ròjù tó kì í fetí sílẹ̀ fáwọn to tó ń ní ọmọ àwọn ọmọ lára tó ń ha ha ha ha máwọn ọmọ àwọn àtàwọn ọmọ yẹn ti lọ ni reservation díẹ̀ díẹ̀ nípa ẹ àwọn bàbá bímọ máwò yìí máa ń lo advantage yẹn wọ́n á fi kó sínú àwọn ọmọ yẹn pé ṣe ṣe bẹ́yìn náà rí ìyá yín ṣe bẹ́ẹ̀ rí bó ṣe ń ṣẹ́yìn náà rí bó ṣe gbóná báwo lẹ ṣe mọ̀ pé màá lè gbàgbé màá lè gbé yẹn màá lè bá gbé báwo lẹ ṣe mọ̀ pé màá lè ṣe nǹkan kan pẹ̀lú bó ṣe ń ṣe yẹn bó ṣe máa ń ṣe fún mi nìyẹn tí bá fẹ́ ṣe nǹkan fún yín kò ní fún mi láàyè tí bá fẹ́ ṣe kíní kan kò ní fún mi láàyè ṣẹ́rí bá rẹ̀ ṣe gbóná ṣẹ́rí bó ṣe ń ṣe ṣẹ́yìn náà rí bó ṣe burú ṣẹ́rí pé ẹ̀yin náà ẹ̀ ń fà ilẹ̀ dídíkọ̀ wọ́n á tún máa push ti sáwọn ọmọ yẹn lẹ́nu ṣẹ́rí pé ẹ̀yin náà ń fà ilẹ̀ dídíkọ̀ láti gbé pẹ̀lú ẹ̀ nǹkan ọkọ̀ nítorí ẹ̀ wo obìnrin tó bá ti ní bàbá bímọ máa wò tọ́dẹ̀ sì ní access sí àwọn ọmọ wọn òun láti wà very very careful má jẹ́ kí wọ́n lo ìwà ẹ búburú ẹ against ẹ tí àwọn ọmọ ẹ bá ti lè rí mú dání pé o burú tí wọ́n dẹ̀ ti lọ ṣẹnu fóró sọ fún abímọ má wù ọkùnrin á lò against ẹ ibi tó máa ti gbà wọlé sáwọn ọmọ ẹ lára nìyẹn mọ̀ wúlé ní pé tó bá ti jẹ́ ọkùnrin tó bá ti ní ọkùnrin bàbá abímọ má wò mọ̀ wípé ó máa kó ba lè jèrè ọmọ wàá kún fàdúrà wàá dẹ̀ la ojú ẹ wàá la etí ẹ wàá la imú ẹ wàá la ẹnu ẹ kó máa ṣiṣẹ́ nítorí pé èrò àwọn abímọ máa wù ọkùnrin ni láti tọ́nà àwọn ọmọ tó ṣe wàhálà lé lórí against ẹ èrò wọn ni láti make a bad mother lójú àwọn ọmọ yẹn èrò wọn ni wípé wọn máa jẹ́ káwọn ọmọ yẹn àti ará àdúgbò mọ̀ you are a bad mother torí pé wọ́n ti mọ̀ pé àwọn ọmọ yẹn mọ̀ pé ìwọ nìkan ló ní gbogbo ọ̀nà tó máa fi ba relationship ẹ pẹ̀lú àwọn ọmọ ẹ jẹ́ O ni wọ́n máa máa wá so tẹ́ bá ti ní àwọn bàbá bímọ máa wò ẹ tètè ìwọ̀nba ní kẹ́ ẹ burú mọ ẹ̀yin obìnrin sí àwọn ọmọ tẹ́ bá ń dáwò ìwọ̀nba ní kẹ́ ẹ burú mọ ìwọ̀nba ní kẹ́ ẹ kúròrò mọ ìwọ̀nba ní kẹ́ ẹ má ṣe sọ pé ẹ fún wọn ní táì otherwise ìwà tẹ́ bá ní tí àwọn ọmọ yín bá rí pé kò dáa bóyá wọn lọ fi ẹnu fọ́rọ̀ sọ fún bàbá wọn àbí bàbá wọn lọ mọ̀ fún ẹ̀yin tẹ́ bá jọ ń gbé bàbá wọn lọ mọ̀ àwọn ìwà yìí ẹ̀yin náà ẹ lọ ṣú ẹ sáwọn ọmọ ìwà yẹn ló máa lò against yín pé òun ló sun yín di ẹ̀yin òun ló sún yín di nǹkan tẹ́ fi jẹ́ àdágbé àdáfà ìwà burúkú yẹn ni so ẹ jọ nítorí ọlọ́run ẹ̀yin ọkùnrin ẹ ṣọ́ra fáwọn bàbá abímọ máa wò ẹ wò wọ́n gẹ́gẹ́ bí ọ̀tá yín when it comes to ọ̀rọ̀ ọmọ wọn ò fẹ́ kẹ́ jèrè ọmọ o wọn máa wọn ò fẹ́ kẹ́ wàhálà tẹ́ ṣe wọn fẹ́ jẹ́ kó já sásán ni o látàrí bí wọ́n ṣe máa present yín níwájú àwọn ọmọ yín látàrí access bó bá ní access yín àbí access tó bá ní sáwọn ọmọ wọn máa fi harass yín ẹ wà very very careful fáwọn bàbá bí mo mama, wò a sì máa gbé ṣò yẹn wá tí àwọn obìnrin máa wá sọ ẹ̀dùnnú wọn lórí bàbá àti àwọn nǹkan tí wọ́n máa ń rí in tí wọ́n ń rí lọ́wọ́ àwọn bàbá bí mo máa wò bí wọ́n ṣe ń bà wọ́n jẹ́ lójú àwọn ọmọ wọn a sì máa wá sabarikolo.com ẹ lọ rẹ́gísítà ń make it oko versus obo tí mo ṣe last week mo sì ń ṣiṣẹ́ lórí àwọn kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan mo ti jẹ́ kí wọ́n mì tara wọn sabarikolo.com ẹ lọ rẹ́gísítà ń bẹ̀ ire o ó dàbọ̀.